concernante. wọ́n láwọn sì ràn lọ́wọ́ fún yẹn ó tún wá dà wọ́n báwọn èèyàn ṣe rí nù wọn gbọ́dọ̀ jọ bọ́ lójijì gbogbo níta bá ti ń ṣe ní dáadáa èèyàn máa ṣe nítorí ti Allah èyí tí ó yọ ọ lẹ́nu tí ó bọ̀ lọ́kàn jẹ́ òun náà ni tíwọ́ náà bá ti jẹ́ pò ṣe nítorí ti Allah ó ṣe nítorí kẹ́ni tó ṣoore fún ó lè bá a má ó lè bá a má dúpẹ́ fún ọ so ìwọ lẹni tí wọ́n padà máa bá dárò torí pé aláìmoore lèèyàn jẹ́ sólúwa ẹlẹ́dàá rẹ̀ gan ká tó wá pé séèyàn ẹgbẹ́ rẹ̀ innal insana li rabbihi lakanud aláìmoore lèèyàn jẹ́ sí Allah olúwa ẹlẹ́dàá wa báwo wá ní sí wọ́n pọ́rọ́ǹtù kí ni wọ́n wá ṣe fún tí èsì Allah ló mọ̀ ọ́ ṣe fún torí ẹ̀ tí wọ́n bá fi rere pàdé oore lọ́yẹ kọ́ yà ọ́ lẹ́nu àlà ọ́sùlù òun náà nípa burú náà máa fi ń pàdé oore eléyìí bẹ́ẹ̀ náà àwọn ẹ̀kọ́ tá a kọ́ lọ́dọ̀ àfa àwọn akutọ̀nù wọ́n ní dáadáa èèyàn tó bá ṣe sí ọ ní kó máa bọ́ ọ lójijì wọ́n ní àmọ́ al-aslu fihimul isa'a àìdá ọ̀nà nípìnlẹ̀ àwọn èèyàn má retí pé mo ṣe dáadáa sí dáadáa ló yẹ kó ṣe sí mi tí òun bá ń retí irú eléyìí ó dàbí ẹni tí ń retí àti sun àkànni àmọ́ wọ́n lọ mọ̀ pé man yasna'il 'urfa la ya'dim jawaziyahu la yadhhabu al-'urfu bayna Allahi wan ẹni tó bá fi lè ṣe dáadáa kò ní pàdánù ẹ̀san rẹ̀ wọ́n ní dáadáa kì í gbé láàrin Allah àtàwọn èèyàn gbà tí wọ́n ṣe dáadáa séèyàn possibility kọ́ mọ́ san dáadáa ló ti pọ̀ jù àmọ́ wò ní lose ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ta ni lọ́dọ̀ Allah láti máa ṣe gbogbo nǹkan tiẹ̀ nítorí ti Allah tó ń ti sọ pé man la yashkuri nasa la yashkuri Allah ẹni tó bá kùnà láti dúpẹ́ fáwọn èèyàn lórí orí tán ṣe fún kò ní lè dúpẹ́ fún Allah òdodo ni òdodo ni ẹ sì lọ́ọ́ dimú má dúpẹ́ o ti kọ dínà kó rí mi jọ mi tó bá ké bí Allah gan bófin rẹ̀ ṣe rí nu bó wàá là wá. wa idh ta'adhana rabbukum la in shakartum la azidannakum wa la in kafartum inna adabi la shadid. ẹran wọn létí ńgbà tó lu wa yín ṣèkéde ìkété bá fi lè lọ́ọ́ dúpẹ́ lórí àwọn oore tí mò ń ṣe fún yín mo búra kíkẹ́ màá ṣàlékún fún yín àmọ́ bá ṣàìmóore ẹ lọ́ọ́ mọ̀ dájú mo tún búra ìyà tí ń bẹ lọ́dọ̀ mi lè koko tó wá ké bẹ́ẹ̀ ni Allah ò rí àwọn èèyàn náà nǹkan èyí ò bá ní ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí kíni kìí ṣe bí bí iyún ó dínkù ọlọ́sàkónilẹ́rù lọ́sàn-án ó rí i pé ìwọ náà mọ̀ wò pé hmm, kíní tí mo fún ọ yẹn jẹ́ òun wò torí àtúnṣe kan wà ń bẹ̀ sórí tó bá fi lè fi lé ọ lọ́wọ́ báyìí kò burú kò burú bye bye so mi mọ orí í máa sílẹ̀kùn orí àìmọ orí í máa borí jẹ ni so ọ̀pọ̀lọpọ̀ aláìmọ orí burúkú ni wọ́n nísìnyí ebi ń pààyàn ọwọ́ ká ọmọ mọ́lé oúnjẹ wọ́n ní bàbá ẹ dákun ẹ ṣàánú láti jẹta ni mo ti jẹun kàn kódà mo ṣe wà tí n bá ronú jẹjẹ mo lè bọ̀n. Bon ẹ máa nítọ ẹ fún ní fùfú mẹ́ta ó tún ní ẹ jẹ́ ń gbẹ̀bà sí ó tún gbẹ̀bà kún fùfú three plus three goes to six èlé ló lẹ tẹran wọn lẹran màálù hundred hundred naira wọn dẹ bá fi méjì sí ó ní bàbá ẹjẹ wọn tún bá ń fẹjá ráǹdì sí wọn sá nà níbi one five wọn lójú ní rojú sànù àbí ẹ̀kọ́ ni ó wá jẹ one five sí ọlọ́run tán ìgbà tí wọ́n ń lọ ni wọ́n ń gúnfẹ̀ gọ̀ọ́ gọ̀ọ́ ọlọ́run ló fẹ́ mi ló ń jẹun. <laughs> àpé ah, Allah kan ló fún ọ ló jẹ wàláàkì ó lo bàbá yìí ní sábàbí pé àánú ah, kẹ́nìkan ọmọ bá ń sọ. So kọ́ mọ́ bá ń lè jẹ́ kí nǹkan tí ọ̀dọ́ wọnú tọ̀hídì fún mi ẹ gbọ́rọ̀ o <laughs> tó ní tọ̀hídì báyìí torí ẹ̀ ọmọ èèyàn mórí wàláhì èèyàn rán èèyàn lọ hajj ṣé owó ọrẹ́rìn four million ọ̀wá dé ọ̀wá ní ah, ọlọ́run ló mẹ́mi lọ́wọ́ á di ní tèmi o kẹ́ni kan máa pé kí ni Ah ìwọ kọ́ ìwọ Allah ló mú ọ lọ sá àmẹ́lẹ́ yìí lọ́lá fi ṣe sábàbí rẹ̀ tí o bá dúpẹ́ fún ọ ní màá ti dúpẹ́ fún Allah so kí ni ń tì mí lẹ́nu láti dúpẹ́ fẹ́ tó sóore fún mi kí ni ń tì mí lẹ́nu ẹ ìgbà náà lọ́wọ́ àmọ̀ pọ̀ gbọ́n ìgbà náà lọ́wọ́ mọ̀ pé sẹgbẹ́ tó sóore fún ọ irọ́ lásán ìgbà tó sì ń gbà lọ́wọ́ méjèèjì agọ̀ ló ń ṣe o ọmọ pọ̀ dàgbà tó ẹni tó sóore fún ọ àmọ́ wọ́n ti fún ọ tán ọ̀wá dọ̀kọ̀ mọ́ wọn gbá ti jọ́ mi lò sí. tọ́ba kéńjọ́ mi tó pọ̀ fẹ́ kún ẹgbẹ́ ẹ̀yà yọkàn dìde ni ó mú gìtá yín ní ọ̀rọ̀ ajáde kékeré ẹni ebi máa ń pa kókó eléyìí túmọ̀ sí kí ẹja amóore ẹja amóore ẹja amóore ní all aspect of life nísìn ọ̀pọ̀lọpọ̀ wà ń pò wọn kẹ́kọ̀ọ́ ẹjẹ́ àfẹ̀mí ìmoore náà àwọn olùkọ́ wa torí kẹ́lòmí oríire ò pé wọ́n máa wò pé lẹ́kítọ́rà ẹbí ń gbowó sùn tó bá bí dáa kọ́ mọ̀ wá àgọ́ nìyẹn o àgọ́ gidigidi nìyẹn náà ẹlòmíì ní chance mi wàláì ó prefer kó wọn máa kọyàn torí àpọ̀lọpọ̀ wọ́n ní ambition pé àwọn fẹ́ contribute sí ìdàgbàsókè ọpọlọ mìíràn torí pé ẹlòmíì tálẹ́ǹtì tí Allah fún tí máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ à ọkọjá ká sí nǹkan ọwọ́ àwù pé kó wọn máa kọ́yàn kó wọn máa kọ́yàn láàyè tó ó rí i pé tí ì bá solùkọ́ mi tọkọ ẹ̀kọ́ mi kò bá ti yọ ó yẹ ká dúpẹ́ fún ru wọn náà wọ́n try ó kéré jù gbà tó wọ́ skul ọ̀gbọ́yìnbó tó bọ́ sí gbọ́ níìsì sáhàwálálá ó rí i pé wọn náà níìsín fílìfítìn kìnìkan kìnìkan táwọn ní kan sọ̀rọ̀ kékeré yóò máa kóbó lẹ́ni àwọn ẹni tán sàánù rẹ bá ń ṣe wọn yẹ kí wọn dúpẹ́ fún àbí ọyẹ torí pé ìwọ náà nìsín tí ìwọ náà bá ń ṣe lọgbà ẹlòmíì fọ́múlà kan ló fún ọ nìsín lọ́la tó bá jáde ní gbogbo ilé ayé wọ́n lè máa wá ní gbogbo òlu pé ta ló mọ nǹkan báyìí wàláì tó kọ́ skul tó kà kún iná padà gbé ọ̀gá ó ti ṣẹlẹ̀ sáwọn ọmọ kan tẹ́ pé láwọn yunifásitì wọ̀nyí náà wọ́n ti jáde ibi tí wọ́n wà láyé lónìí Allah nìkan lọ́mọ bó ṣe ga tó ok táwọn bá wá ń pa àwọn kárì ẹni tó kọ́ wọn kọ́ ọ kárì ju àwọn lọ. gbogbo níta máa ń kọ́ láyé ẹnìkan ẹ̀ríkọ́ ọdún èèyàn náà ni experience máa ń bọ́ sọ́dọ̀ èèyàn ọ̀dọ̀ èèyàn làǹfààní ti máa ń bọ́ sọ́dọ̀ èèyàn ọ̀dọ̀ èèyàn ni ọ̀nà ti máa ń bọ́ sọ́dọ̀ èèyàn àwọn ẹni tí Allah bá fi ṣe sábàbí ẹ mú oore fún wa yẹsẹ pé kẹsọ àwọn náà di Allah nítorí pé tí wọ́n bá ti mọ̀ọ́rẹ́ fún wọn ó torí délé abẹ Allah kó ṣe wá lẹ́ni tí ó mòrè kó má ṣe wá láláì mòrè bàbá màmá rẹ ọgbọ́dọ̀ mòrè fún wa iṣẹ́ tí wọ́n ṣe lórí rẹ bàbá làwa náà dà yìí màmá là dà yìí oníkálukú tẹ́ ẹ bá wora yín sọ́mọ yín lónìí ẹ rí i n tẹ́ fojú àwọn bàbá yín rí òní ọwọ́ alọ́mọ ti le ìwọ le jù bẹ́ẹ̀ lọ àwọn bàbá rẹ àwọn ni Allah fi ṣe sábàbí tí wọ́n fi ṣe pamọ́ rẹ rọ̀. ọlọ́gbọ́ ọmọ mi pa bàbá rẹ̀ tán díẹ̀ ló kù kí wọ́n lọ fẹ́ fún wọn tó fẹ́ túmọ̀ sí wàhálà táwọn ṣe lórí rẹ̀ wàláhì kò lè túmọ̀ sí ẹ jẹ́ amóore fún gbogbo ẹni tí Allah bá lò ń sábàbí fún wa àwa náà ẹlòmíì náà padà mọ tiwa náà fún wa abẹ́ Allah kó má ṣe wa lábàárà amóore jẹ́ kó má ṣe wa láláì móore subhanakallahumma wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم